بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين أدركم الله سبحانه وتعالى أصر رجاتي بعمل جلال وكان أكثر الذكر قل سيدنا محمد صلى الله عليه وآله وسلم بكرة وعلى النبي والصحابة سواء بارك فيه àti gbogbo mùsùlùmí tó ń tẹ̀lé ìlànà ànábì náà tó ń tẹ̀lé òfin ọlọ́run ọba tó ń fi ìsẹ̀mí àwọn àtàrà sọ́ọ̀nà tó ń fi ìsẹ̀mí wọn tó fi ń lo ìsẹ̀mí tiẹ̀ òun ni wọ́n kọ́ ṣe lọ́wọ́ ọba alábẹ̀ tó ń ṣàìsẹ̀ ìyọnu rẹ̀ kárí gbogbo wọn. àwọn táwọn ilẹ̀ lóde tòní kọ́nà tó ṣe wá náà nípa náà tó ń gbálẹ̀ ìyọnu rẹ̀ lọ́dá ìta àfihàn nítẹ̀síwájú kí àwọn òkùnfà sí lánàá àwọn síwájú láti àyà 231 سورة البقرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا طلقتم فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعدكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم وإذا طلقتم النساء ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزدى لكم وأظهر والله يعلم وأنتم لا تعلمون والله يعلم وأنتم لا تعلمون Allah subhanahu wa ta'ala lára iṣẹ́ rẹ̀ àti ìmọ̀lá rẹ̀ fún wa tára jẹ́ rúkú rẹ̀ lóòótọ́ ń fẹ́ kí lọ́pọ̀ láya ní àjò wọn ṣe lọ kó wà lábẹ́ àmójútó òun kó wà lábẹ́ ìmọ̀lá òun kó wà lábẹ́ àṣẹ òun lọ́pọ̀ láya tán máa fi àṣẹ ọlọ́run ọba ṣe olórí tán fi ìlànà ṣe ọlọ́run ọba sọ̀rọ̀ láìlẹ̀ sọ́dà tí wọ́n fi ṣe olórí irú wọn ni wọ́n lè fi ṣe ayé rọrùn irú wọn ni márùn-ún wọ́n lè fi sóore àmọ́ tó wọ́n á di wípé kó wọ́n yàtọ̀ pọ̀ síra wọn kó wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀ olùwàwá tó tẹ̀síwájú àlàyé bó ṣe rí ó ní wàyí dára sọ láti bẹ́ẹ̀ bá kọ àwọn obìnrin lẹ̀ fẹ̀rẹ̀ ajẹ́dàfóònù tàbí period of waiting èyí àpọ̀ láti tí wọ́n ń ṣe fàbàláàbùn ajẹ́dàfóònù wọ́n ti complete period yẹn wọ́n ti pé àsìkò yẹn fàtàlùsìkò hónìyàn ìmọ̀ àrò ẹgbà wọn mú pẹ̀lú dáadáa áwọ́sán ìṣòro hónìyàn ìmọ̀ àrò àbí kí ẹ̀tù wọn lẹ̀ pẹ̀lú dáadáa ìtumọ̀ ilé yìí wípé nígbà àkọ́kọ́ lọkùnrin sọ fún ìyàwó tó fẹ́ kọ́ rẹ̀ wípé á ń tì rẹ̀ máa padà sí àwọn òbí rẹ̀ ní wọ́n lò jẹ́ ó wá jẹ́ bá ọkùnrin pápá ní ẹ̀tọ́ láti gba obìnrin yìí padà ó lóṣù kẹta ó parí ìgbà ní ẹ̀tọ́ kó bá padà torí pé ìbò náà ti sàn láti ẹ̀kọ́ kí ìfẹ́ ìgbà àkọ́kọ́ ó ní ẹ̀tọ́ kó bàbá yàwó nàìjíríà ó ti lóṣù mẹ́ta yẹn fún kàn láti ìgbà àkọ́kọ́ ọkùnrin ní ṣẹ́ẹ̀kì méjì kó ìyàwó ẹ̀ padà gẹ́gẹ́ bí ìyàwó títí wọn tí sọ òyìnbó àdúgbò tó ti ń tó lé ẹ̀ kò ń tó ipa tó bá ti pé ẹgbẹ́ wọ́n bí wọn ni ẹgbẹ́ tí wọ́n padà jẹ́ tí bí ìyàwó iṣẹ́ ìgbà wọn padà ẹ ṣe dáadáa pẹ̀lú wọn o ẹ dáadáa pẹ̀lú wọn o ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ lára wọn abẹnukẹ́lẹ́ náà ní àná gbogbo ìtọ́jú tẹ́ ẹ bá ń ṣe fún wọn tẹ́lẹ̀ kí èdè àyè ìyẹn tó ṣẹlẹ̀ lẹ́yìn tó padà wá kí kò náà fún ẹ ti ẹ má dúró ẹ̀ wá bí àwọn oníṣẹ́ ẹ má dúró ẹ̀ bí ìlú rẹ̀ ẹ gbá wọn ní ẹgbà wọn padà pẹ̀lú dáadáa àbí haúsá lè fò gómìnà ìmàkàwò àbí kò sì rí bẹ́ẹ̀ tó bá dé káwọn ẹ̀dọ́ náà ní ẹ̀sùn wọn lẹ̀ ìbàdàbíà ẹ má para ni wọn ètò bá jẹ́ tán wọn tí wọ́n ní lọ́wọ́ ní ìyọ̀dá àgbọn fún wọn ولا تنتقوهن ضرارا لتعلموا ẹ̀mọ́ jẹ́ ìgbà obìnrin padà sílé ìrọ́rọ̀ láti fi ìlera kàn ẹ̀rí ìrọ́rọ̀ láti fi ìlera kàn wọ́n ìṣẹ́ ẹ̀ka ìdòwò kó máa wà tayọ fún wọn bá wọn àti láwọn àkókò ti lé kọjá lọ tọkọ bá lọ kó ìyàwó ẹ̀ tó bá ti tásìkò tó parí okó yẹn tí ó parí ìgbà tó ṣe ní bá ló ń bá padà torí kó nìyẹn lè lọ lọ sọ́dọ̀ ọkọ̀ mi ó ní máa ṣe bẹ́ẹ̀ pààrà mo kọ̀ tó bá ti tó kò ní fẹ́ ní ọlọ́dọ̀ ọkọ̀ mi ó ní ní fẹ́ mọ́ nígbà tí ìyàn kan ìṣòro ìrìnká tó pé kò sí ẹ̀sìn kan lórí rẹ̀ kò sí kó ní ṣe ìjà tó bá yẹ kó gbẹ́nu lé oṣù kẹta ó mú ọ̀nà méjì lóṣù kẹta báyìí gbàgbà ní ojú ẹ̀ kó parí ní ọ̀pọ̀ ẹ̀ máa ní ìgbà àti ilé ó bá fẹ́ lọ lẹ́yìn ẹgbẹ́ ṣe ìdí ni na ṣe ń ṣe kò ní ṣe fún kò sì fẹ́ràn wá ẹ̀ẹ́dọ̀dọ̀ lẹ́yìn àwọn obìnrin yí padà lè rọ́ọ̀lù ṣàìkádù láti ìnira ọ̀nà tó lè bá ṣe bẹ́ẹ̀ lè ṣàìkádù ẹ padà kọjá là ẹni kọjá là òfin ọlọ́run ẹni ń tẹ̀ ẹ̀tọ́ ọmọbìnrin yẹn ìyàwó yẹn ẹni ń tẹ̀ ẹ̀tọ́ ìlú mọ́lẹ̀ ẹni ń fìnira kan wọ́n mẹ́yìn yẹn fà ìdá ìkẹ̀kọ́

gbogbo ìgbà tí wọ́n ìta máa lò gbogbo ẹ̀ yóò ká sí náà ìṣẹ̀lẹ̀ tó máa ń gbé rẹ̀ wò ẹni tí ń ṣe rẹ̀ alábòsí ni o wà mẹ́rin yẹn pa ìdá ẹni kẹfẹ́ bọ́ọ̀lù bọ́ọ̀lù àmẹ́lẹ́ta ẹni bá dẹ́rù nìyẹn wò ó ti sàbòsí sẹ́yìn ara ẹ̀ torí pé ọ̀nà méjì ló sàbòsí ọ̀nà àkọ́kọ́ ló pé àlẹ́ ìdáhùn àlàṣẹ́rí àtìlá ó ta yọ àlà lórí òfin ọlọ́pàá ọ̀tọ̀ ní tọ́lọ̀ ń pé kó ṣe ní tó tako tọ́lọ̀ ló ṣe tẹ́ẹ̀ bá fi òfin ẹ̀sìn ní fẹ́yàwó wọlé tó bá ti gbé ìná òní wọ̀ wá òfin ẹ̀sìn náà lè fọlọ̀ tẹ̀lé láti gbé kú lákàtà láti lò ńlá ẹ̀ ìṣe tó yóò wá ló ń pè kánjú náà ọkùnrin ní ẹ̀sùn sórí tó ń ṣe lè fún àwọn ọ̀nà wa tí ò ní parapọ̀ lẹ́kọ̀ọ́ gbogbo àwọn kan yẹn bí ẹ̀ bá dẹ́rù ẹ̀ ó ṣàbùkù sófin ọlọ́run lẹ́yìn náà àìsìdáwò àlàkàkùn mọ́ta ó tún transgress ó tún tayọ àlà lórí ráìtì ọmọbìnrin yẹn àbárábìnrin yẹn sárábìnrin yóò já ìsìlámà tí ó lórí ìdẹ́gbẹ́dẹ́ gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ kódà kó jápa kódà kó jẹ́wà nílùú ọlọ́run ìlú yóò wù ìbàjẹ́ tó bá wù wà tẹ́lú já ìsìlámà arábìnrin yẹn yóò gba ẹ̀tọ́ ìwájú ọlọ́run tí ò bá gbà láyé sí torí pé ó ti pé mú kárákà ẹni dídí tí ẹ̀ ló fọwọ́ pọ̀ mí. wà láì tẹ̀tẹ̀ ìlú àyà àti ìlà oṣù wa kátó lọ ní júlẹ̀ lẹ́yìn bó tẹ̀ tẹ́ tó tó lè bá mi ní situation yẹn ọkọ̀ ẹ̀ ló kú òun ó

kóòdì pọ́ìsì ìdáná ikú wọn ń pè ní àlùkòlò rẹ̀. ọ̀nà àbáyọ fún mi lọ́kùnrin yẹ láti la ẹgbẹ́ ìjà rẹ̀ kú òun kan lè tí ọkùnrin tí ó bẹ̀rù ọlọ́run bá yẹ kó lè sí àtúntò sí wọn. tí wọ́n lù ọ́ bá wọ̀ àlùkòkù ni wọ̀ ẹ láti fi àgọ́ra wa ní báyìí. tí wọ́n lù ọ́ wọ̀ àlùkùkù ó lè wọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin mẹ́tẹ̀ẹ̀ta àpọ̀lá ó ní separation fọ́kàn tó ń jẹ́ kó wáyé láàrin àtìyàwó òkú rẹ̀ máa àtẹ ìyẹ ọwọ́ ọkọ̀ ló wà torí pé ọkọ̀ náà ló máa ń ṣe ọkùnrin ló máa ń ṣe kì má ní ìgbé obìnrin ìmáàlì ní kí é tọ̀ ọkùnrin òun ló lóbìnrin tó kẹrin sí Fún ìjọba wá ìlú sínú ìpínlẹ̀ tó obìnrin ti lọ kẹ́lọ sọ́kùnrin fún ara ẹ̀ fún ìyẹn fẹ́rẹ̀ rẹ̀ kó fi ń ṣe ìyàwó. Kò túmọ̀ sí kò lórí marriage, òun kò fi lẹ̀ marriage. Mọ̀ tó bá sọ fọ́kùnrin lọ́kùnrin bá wù sí fẹ́ẹ̀sì ní ẹ̀ ní tó fẹ́ ṣe. Ọ̀dà ìkọkùnrin ló fẹ́ rẹ̀. So ẹni tó jẹ́ ìwé administrator marriage institution ọkùnrin ìsìláàmù tó ti kọ̀ láti sọ ọ ọkùnrin tó lóbìnrin ò lè kọ̀ ó fi òun gbọ́dọ̀ sọ kọ́ rẹ̀ ti wò ó ìjọ ìfẹ́ ẹjọ́ kó kọ kọ́ lẹ̀ olùkúlù òun títẹ̀ ní sọ́kọ̀ rẹ̀ bá ń parí kò bá tẹ lọ́rùn náà. ìyẹn wá nìyí kọ́ọ̀tù ló ń lọ ìgbẹ̀dá kò sí ní àti ọkọ̀ ìfọ́nà ara wa dé ó ní òun gbọ̀dọ̀ àná àmọ́ yóò di kọ́ńtì ló pẹ́lú ìyẹn lọ́nà ọkọ ẹ̀ tọ́kẹ́ ẹ̀ bá ti jẹ́ nítorí òun òfin yóò gba kọ́ọ̀tù lọ kọ́ọ̀tù mọ wọn sẹpẹ́rẹ́tì wọn sẹpẹ́rẹ́tì kọ́ọ̀tù là ń pè ní àìsókò sẹpẹ́rẹ́tì kọ́ọ̀tù là ń pè ní àìsókò tó lè jẹ́ àmàrà káyìn ní ọmọ ìyá wọn tẹ̀sí ó lè ní ìsìlẹ̀ tí sẹ́sẹ̀ máa wáyé àgbéyẹ̀fún e ṣùgbọ́n ní ayé ìyẹn tí ó ti máa ṣẹlẹ̀

báyìí wọn lọ lórúkọ mẹ́rin yẹn à èyí ò lè o ó láǹfààní kó wá gba kóòtù wọn kóòtù wọn wá tẹ̀síwájú wọn like one issued by Syria court is called an issue ìdí ìyẹ̀rí àláàrin lọ́kọ láya tó lè tó Syria court ló ṣe olàpè ní àlùtòkọ̀ èyí tó bì nínú ọmọ lọ́wọ́ ọkọ̀ ẹ̀ tó tó tù nílẹ̀ là ní àlùkò lórí èyí tọ́kọ̀ fún ara rẹ̀ gan kó bèèrè pé mọ́ ọmọ ọmọ máa ń là ń pè ní àpọ̀lá àrùkẹ́ ó nílé àmì àmọ́ra ní ẹ́ sílẹ̀ bá ṣẹlẹ̀ torí wá ní kó ẹ̀ tó bèèrè ẹ bá lọ ní ìpìlẹ̀ lóṣù torí pé fún ọ̀gá wa tó fi tí ò gbọ́ sì ní kó jẹ́ òun sẹ́kọ̀ òun jáde o ó sì lọ ìbálò ìgbò mi dì í lẹ́nu wà ẹni tó ń wò á ti tú ọkùnrin yẹn sì ń bẹ lórí ẹ yìí ọkùnrin yẹn sì ń bẹ lórí obìnrin yẹn kò lẹ́nu kó gbé yìí yẹn lọ sílẹ̀ lórí ìdíkẹ́ bí ìyàwó ṣìlẹ̀ ló judgment báyìí báyìí báyìí báyìí kúra lọ fún olókòlù àwọn olè gíláàsì tọ́ fún àwọn olè gíláàsì àwọn ayélujára ṣe lápọ̀ lábẹ́ òfin ẹ̀sìn ọlọ́run tó ọ̀rọ̀ lórí igbó a ní àṣẹ kakùn ní yà wọ́n bá kó wọn yà tán ìbá àjọ ọjọ́ kejì ló sì rọ́kùnrin ní ìlú òkú ní onira yìí àkọ́kọ́ rẹ̀ ti bàjẹ́ ìyẹn lórí ẹ̀ ó ti fírí ó ti jẹ tó lè dùn wáyé ó ti jẹ tó lè padà nínú òbí ẹ̀ tó lè fẹ́ kò sí lára ọ̀rọ̀ ìjọba wà látẹ̀kẹ́ ìlú ààyè àti lẹ́ẹ̀kùsù wà ẹ má fi òfin ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ ẹ má fi òfin ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ àròmú ìtàlẹ̀ àti àìrí kọ́nà ó bí lórí àwọn àlẹ́ àṣẹ aláṣẹ yìí àwọn tó ń pè bẹ́ẹ̀ àwọn làwọn lárúbáwá yẹ́nẹ̀ wọ́n ti wá padà wá lò kéèkì wá sí mọ̀sílẹ̀ tí wọ́n ti lo yíyẹ̀ sí mọ̀sílẹ̀ lẹ́ka lẹ́tọ̀ọ́lẹ́ àwọn ọ̀pẹ̀ ní àṣẹ yìí lára àwọn àwọn onímọ̀sá làṣẹ yìí ó kọ fámìlì nǹkan ní yẹ́nẹ̀ ní lárúbáwá sẹ́pàdà wá lò kéèkì wá sí mọ̀sílẹ̀ sàlẹ̀ wá dúró sí àwọn ìdílé tó ń jẹ́ àlàṣà yìí أبو أبو موسى رجل الصحابة أبو محمد هو أبا أنا محمد قل يا رسول الله وش يلوم أرضبت على الأشعريين صوبينوا صاروا أشعريون مني أنا من يقول أحدكم قد طلقت قد رجعت ليس هذا طلاق المسلمين طلقوا المرأة في قبل عدتها

wọ́n ti sọ pé wà láàrẹ̀ tẹ́bìrú ààrẹ àti ìdá ìzòwà ẹ má fi òfin ọlọ́run ọba sí ẹ̀yẹ ààrẹ àtúbọ̀ àwọn àdájọ́ ìsìn ọlọ́run ọlọ́run ṣàlàyé ẹ má fọ oyè pẹrẹ mú títí sí ẹ láwùjọ tí wà náà lẹ́nu ẹ rẹ̀ lórí ìṣe pé ó máa ṣẹlẹ̀ èèyàn sọ fún pé àwọn ètò mùsùlùmí lọ́rọ̀ jìnnà ọjà tẹ̀lé akọ̀tún lọ́rọ̀ kẹ́ ṣàlàyé ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n làwọn padà ń gbọ́ ní ìpínlẹ̀ alhamdulillah wọ́n ti ní ọ́fíìsì gẹ́gẹ́gẹ́ ló mú àná ṣìlá ọ̀sùn wọ́n ti ní bí branch wọn àná tó ti fẹ́ ẹgbẹ́ yòó àwọn oṣù báyìí ní àmì ìṣẹ̀lẹ̀ tí mo ní káwọn yẹn kọjá ṣìlá ọ̀sùn lọ́nà àtàwọn àwọn ní branch náà ló mọ̀ àná alhamdulillah kò ọ̀rẹ́

tó bá káàkù oṣù tí oṣù kejì ó ní yóò ti dáa lòun wá lọ ìyàwó ní oṣù tí yóò ti dáa náà ẹ̀ sọ ẹ̀kan fóun ẹ̀kẹ̀lẹ̀ ní ṣáàbù rẹ̀ sọ ó wá wà ọlọ́run tó ń wà ọlọ́run wà fún lọ pé ìyàwó bímọ ìyàwó bímọ ló wá nílé irú ìwò lè rí láti sùn náà ìjọba ilẹ̀ sẹ́yìn má dùnú má dùnú ló ti dá àbá lọ ilẹ̀ wá sáré báyìí o rárá àláàbí ní ọ̀rọ̀ ìyàwó tó tún wọn bá tó tún wọn léèrè lẹ́yìn tó wọn wáyé fún àbọ̀ fún àbẹ́ ìlú àwọn kó tó sùn mẹ́fà ó sì ṣe ọ̀pọ̀ ìfọ́lọ̀ wọn bí ma ó wáyé ó lè yẹ tó sọ fún ilé ìrọ̀lọ́ wáyé àwọn ẹ̀sìn ma àmì.

èmi ò mí ẹ̀ ń sọ ní ọlọ́run kò ní mo ní kí n ṣe mèrè ló bá ń lọ tàbí àwọn tó gbìyànjú ẹgbẹ́ ìdè ìjọba tó lé ẹmọ́tẹ̀ ẹ̀sẹ̀ yìí ọmọ ìyá àgbẹ̀rẹ̀ nígbà wọn kò lè fẹ́ tẹ̀ta tó gbogbo ilẹ̀ bẹ̀rẹ̀ wà pé ó ra ó ní òkú tẹ́lẹ̀ kò sì dájú pé ẹni fámìlì tẹ́ bá tí bàbá ìyá láyé àbí mọ̀lẹ́ tí wọ́n dúró sí i táwọn bẹ̀yẹ̀ jẹ ẹ̀kú sọ nígbà tí wọ́n ti wá lè jẹ wọ́n ti ní káà ní jẹ táwọn bẹ̀yẹ̀ ẹ̀kú sọ láti oṣù mẹ́fà ẹ̀wá ẹgbẹ́ tó ń rìn wáyé àbí olórí ìgbà tó lọ́kọ̀ọ́ ọ̀yà abáyà ọ̀gbọ̀n tẹ̀síwájú mọ̀lẹ́bí ilé àìsí yóò tó wá bí mo mọ lórí mẹ́ta bẹ́ẹ̀ lórí ìyàwó rẹ̀ wá pé pé kó láwọn ọmọ lọ́wọ́ fún àgbẹ̀ mọ́lẹ̀ mọ́lẹ̀ kọ́ọ̀tù tó bá ti ní sáàpù ẹ̀ka ẹ̀fẹ́ gbà mí. mo ní wọ́n ní ọ̀rọ̀ tó bá bá tún ìdíbi tó ń lọ ti mú lẹ́tà wa lọ sí kú lọ.

ó lo oore lọ́kùnrin tó fẹ́ níyàwó tó níyàwó kó kẹ́kọ̀ọ́ ìsìláàmù nípa ọ̀rọ̀ márẹ̀ ó lo oore tó tó lọ́kọ tó lọ sí ọkọ kó kẹ́kọ̀ọ́ nípa márẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kan mọ̀ sí tó bá lè láti ní ìwé òfin ọlọ́run tó yẹ láti tó sí àmì Muhammad ọ̀rọ̀ àyọ̀kẹ́lá tó bá lè ní ọkọ ìrírí tó bá ń bẹ̀ ìmọ̀lẹ́ yóò fi wọn bá lò àwọn ọmọ yóò ní ìrìn àwẹ̀ ń bọ̀ bá ti wà ń rẹ̀ kò mú bí tó di àwẹ̀ kò mú bí tó tú bẹ́ẹ̀ lóbìnrin tó kọjá ní ọkọ tí ò mọ sí ìsìlámù sọ nípa marriage bẹ́ẹ̀ lọkùnrin tó fẹ́ yàwó lé tí ò mú sí ìsìlámù sọ nípa ìṣẹ̀mí lọ́kọláyà wà láti fẹ́ ìlú ààyè ti lẹ́ẹ̀dì rúzùwà ẹ̀mọ́ báyé àwọn obìnrin jẹ́ ẹ̀mọ́ fi ìṣẹ̀mí ayé wọn wéwu ìfi ọlọ́run tó rọ̀ wọ́n Bẹ́ẹ̀ni fún ṣẹlá àríṣẹ́lá ṣẹlá tó sọ wípé màrùkọ́lùlàkọ̀, àwọ̀ ẹ̀ẹ̀kàkọ̀, àwọ̀ mẹ́kàá, àwọ̀ àrùkàá, jáàján àwòlá ìbánífà ọ̀dìjáàzà rẹ̀ yìí. Ọ̀nà ọ̀dìjáàzà rẹ̀ yìí. Ó ṣe ọlọ́run mọ̀lùkọ́lùlàkọ̀, ẹni bá kọ obìnrin rẹ̀ lẹ̀, àwọ̀ ẹ̀ẹ̀kàkọ̀, àbó ní ẹrú lábẹ́ tó wá ń túlẹ̀ fún náà tọrọ lúwà rí máa bá tẹ̀lé ayé lọ sí bòmí mo fi yẹ àwọn látàhà àbí tẹ̀lé kò tẹ́lẹ̀ àwọn àlùkàhà àbí ọmọ tiẹ̀ tó wà fún ìlú síta ó fọmọ rẹ̀ rọ́pọ̀ dáadáa ó sí náà lórí dáadáa ó ti di lórí. kódà kan wíyà bá yẹ pé kódà tẹ́ yìí tẹ̀lé máa tó bẹ̀ sọ̀rọ̀ máa kọ́ ẹ o kódà kọ́ ẹ yẹn. tó wá wá dà kódà ẹ ti o pé mo mọ́ lọ́wọ́ ti tẹ̀lé sí ọ̀dọ̀ òfin ọlọ́run ó wá wọn tún ẹkú òun tẹ̀lé ní ipa ìdá àkọ́kọ́ ìdá kejì ìdá kejì ó tún ní yóò kọ̀kún ní òwúrọ̀ àwáyé rẹ̀ kan wá mo ń gbé nígbà tó ń kó mọ́ lọ èmi kan máa ń ndị nì ara rẹ̀ bẹ́ẹ̀ ni ìjọba ìgbè ní ní wọ́n á láti wà báyìí gbogbo gbàgbé jáde ẹ̀kọ́ lórí náà bá mi mo lè àkọ́ ti ní ẹ̀jẹ̀ ìdòwú òun àwọn òbí ìyẹn wá fọ ọmọbìnrin títí ẹ ó lẹ́ tí mo fẹ́ mo fẹ́ jẹ́ ọmọ mi máa rí kéré ní mo ti ń bà ní rárá o àlejò ní jáján àwòlá ìbáyé èèyàn tí yọ lórí ẹni àbóhùnṣeré ní pàpàdé ìjà àgbà àlẹ́ yìí ó ti di òfin ẹ̀sìn lórí tó bó bá dúdú òfin ẹ̀sìn ọlọ́run ọba àìsí ṣeré ó ti kó máa wọ́n tó ní ẹ̀mẹ́ta ọgbọ́n ọ̀dà àlẹ́ ìkùn ẹ̀mẹ́ wá ń kí ìdẹ̀ra ọlọ́run ọba tó ṣe lé ní lórí ìdẹ̀ra táwọn bá tẹ́lẹ̀ ní lórí òun ni ìrànà òṣìṣẹ́ tó ṣẹ́ lá Muhammadu sí ní sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá ara pẹ̀lú ìmọ̀nà òun ra pẹ̀lú àwọn àlàyé ọ̀rọ̀ tẹ́sí máa yanjú àlàáfíà mi ní àlẹ́bí òfin kan bá kápú ààrẹ sí lókùnkùn bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ àtúndà tó yé ọ̀rọ̀ sọ̀rọ̀ tó yé ọ̀rọ̀ ọ̀rọ̀ títí ó yé ọ̀rọ̀ ṣáàjì ó yé ìṣẹ̀mí bí ọmọ ẹ̀dá yòó ṣe ní parọ́ láti ká mọ̀ àti bá ti rí ọmọ tọ́nà ọba tí ó ń dá fún wa gbogbo ẹ̀ ní àlẹ́ ìṣàlàyé fún wa ẹjẹ́ ara rántí ìdẹ̀ra ìdẹ̀ra náà ọba ní o à ìdẹ̀ra náà ọba ní o ẹjẹ́ ilé ìjọ fún yín nínú tí ẹ̀sùn ọ̀gbọ́n lọ wípé ẹ̀gbọ́n ọba fẹ́ràn ìjẹ́ mùsùlùmí ẹ̀gbọ́n ọba tó wá fẹ́ràn jùlọ ní ìpínlẹ̀ tí ó mọ̀ sọ ìlànà lẹ́yìn tó mùsùlùmí wa òdodo ọ̀rọ̀ ni o bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí tí o bá rí lànà lẹ́yìn tẹ̀lé tí ò ní súnmọ́ lẹ́yìn tẹ̀lé ní ìsìlámù yẹn náà ní ìtẹ̀lé ni. mo ṣàlàyé rẹ̀ tí wọ́n mo sì sọ náà ní àdúgbà tá a bẹ̀rẹ̀ pé kágbìyànjú àwọn sísáàlì tí wọ́n ti rè kọ́ ní àwọn previous class ká ti ní ibi ká gba àwọn ìkọ́lé yẹn lọ́wọ́ wọn ká kọ́pì ẹ̀ka pọ̀ gbọ́dọ̀ àti sọ̀rọ̀ ọ̀ àwọn kan àwọn ìyàtọ̀ ìgbẹ́ ní kwara wọ́n wọ́n ti làwọn ó sì èdè yìí ata gbogbo nineteen ninety one to two ninety three ní oṣù ìlànà yorùbá wò sáyẹn fún àná ní wọ́n wà wọ́n ní kó wò ní wọ́n rìn ìyẹn ìṣẹ̀lẹ̀ mọ́ ní ṣe pẹ̀lú sáàtọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn èyí tó ṣe pẹ̀lú ẹ̀yìn ní pé tóbìnrin wá ti fẹ́ ṣe nǹkan àbádà rẹ̀ yóò kó ní lébẹ́rẹ́ yóò wá lọ sí áfẹ́ẹ̀tì ìlú òpin ìlú ní ó wọ́n wà bá gẹ́lẹ̀ wọ́n wọ ilẹ̀ yẹn bí o inú ilẹ̀ òun ló bẹ̀rẹ̀ sí tí nǹkan àlàáda yóò ti máa jáde sí yóò wá wà ń bẹ̀ mú ibẹ̀ ló wà ibẹ̀ ló wà fún ọmọ ìjọba pọ̀ olùkọ́ bá bá ẹrù sílẹ̀ àtàwọn ìjọba ìjọba ń dé mẹ́rin sí wọn nígbà wọn bẹ̀rẹ̀ àwọn bá ti ti náà ládàá báyìí àwọn ìbá wọn sọ̀rọ̀ lórí àwọn ìlú ẹ̀rí sí wọn àwọn ìbá wọn ti mọ́tà ní ẹ̀wọ̀n òní jẹun ìsìláàmù wa tó lábẹ́ lórí eré ìkẹlẹ̀ ní ìbámu sí eré ìsúnmọ́ra ẹni lẹ̀ ní ìbámu sí gbogbo tó bá yàtọ̀ sí eré ìyẹn lẹ̀ ìbámu sí wọn sí kan oṣù wọn lọ́wọ́ bí ẹ̀wà ní nínú wọn lè bá láti ní kò sí àti láyé tó tẹ́lẹ̀ tó tẹ̀lé ayé tó tù sàmù gbogbo ilé ìjẹ̀rọ ọlọ́run bá fẹ́ kí ó bá nà wà mẹ́lá ní sábà ẹ̀rẹ́ ìkún mílẹ̀ ìfìjá ìwọ̀ ìṣẹ́kùnmẹ̀ ẹ̀kùn àmọ́ wá rántí èyí tí ọlọ́run bá sọ̀kalẹ̀ lẹ́yìn lórí nínú àlùkìtáàbù àti àlùṣẹ́kùnmẹ̀ àlùkìtáàbù wo ni àtùwánù jẹ́rìí wo ni ẹ̀rẹ́ sí wa á ní àlùjáde wà súnà ìtọ́lọ̀ bá sọ kalẹ̀ lórí sínú àlùkùrán ẹ máa rántí rẹ̀ ẹ kẹ́kọ̀ọ́ pa rẹ̀ ẹ àfiṣèṣì rẹ̀ pé ìràwọ̀ ọba ni kí ẹ wá sọ kùrán nìkan náà bá ṣàlàyé òfin ẹ̀sìn fún yín ó fi àlè títúmọ̀ náà ṣàlàyé òfin ẹ̀sìn fún yín. fẹ́ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ àyè nínú kùrán lọ́pọ̀lọpọ̀ àyè nínú kùrán tọ́lọ̀ máa ti ń dáàbò àtìjáde yóò dà kọ àlìṣèkìmá tó bá ti ń dà kọ àlìṣèkìmá yóò dà kọ àlìṣèkìmá bó ṣe wà náà sọ̀rọ̀ pẹ̀lú nǹkan nìyẹn. ó dà ọ̀tún náà àyíká péré mo ti bọ́ọ̀ bá dà kọ àlìṣèkìmá tí ò kúrò àrùn rẹ̀ tí ò dà kúrò àrùn rẹ̀ yẹn lọ sọ́dún ọ̀rọ̀. yóò ti lè ṣe ìgbà tàbí ẹ̀yẹ̀ dá ومن الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب ayé ìtẹnu náà bá ti dá palẹ̀ ṣé ìgbà tí yóò dá palẹ̀ ọ́dúnrún àlùkà gbogbo àlùkòrò náà bá ti dá palẹ̀ ìjà òkúta rẹ̀ nígbà tó àwọn afáàní ti jẹ́ àlùkùnmá ní àkókò náà bọ́n bá ti dá palẹ̀ ìjà yóò dá palẹ̀ ìgbà ìpìlẹ̀ ní àkókò náà títí wọ́n ti fẹ́ lábàá ṣe ní ìwọ̀n níwájú ọlọ́run agbọ́dọ̀ wọn tó mú fi sí ìfẹ́ nínú súnà náà tọ́lọ́ bá méjèèjì yìí ẹ máa rántí rẹ̀ ìyá èké yà ọlọ́run pé fi ń ṣe fún yín yà yìí ọlọ́run parí láti dáadáa ni ó fi náà ní ilé ipò tí ò dáa ni bákan náà ọlọ́run bá ń ṣe nínú òfin ẹ̀sìn ọlọ́wọ́ bá ọlọ́wọ́ fẹ́ kò hánà ní súnmọ́ ó fi ṣe wà nínú wọn ni wọ́n tún bá wọ́n sákùn lọ ẹ̀páyà ọlọ́wọ́ bá ìní tẹ́ ẹ̀pá ṣe ẹ̀páyà ọlọ́wọ́ bá ìní tẹ́ ṣe ẹ̀páyà ọlọ́wọ́ wọ́n ẹ̀yà mú mú àmàlà ìpínlẹ̀ ọwọ́ sùpàlẹ̀ wọ̀ sàádá dáadáa ọba tó nímọ̀ nípa òun òfin kò sí nǹkan kan tó paná nínú a àti ilẹ̀ alákàní kọ̀ọ̀kọ́ ní pamọ́sọ́lọ́run gbangba rẹ̀ pamọ́sọ́lọ́run lóyún tó obìnrin máa ń gbé bí ọkùnrin ní òun lè máa ní verse thirty two thirty two olùwà wa tẹ̀síwájú ó ní wà nígbà ọ̀lẹ́kọ̀tún mọ̀ nìsára bẹ́ẹ̀ bá tó wá ń kọ obìnrin bákan náà fàbàláwò na ẹ̀dẹ̀ na hónì wọ́n wá ti lu ẹ̀yà ìkéjìnà ìwà àjọ hónì fún wọn débi tí wọ́n padà fi fẹ́ wọn ìdá àtàrà ọ̀gbọ́n bẹ́ẹ̀ lọ́hún bìlmàrú tí gbogbo wọn bá ti lè ṣe àtúnṣe láàrin ara wọn tí wọ́n lè wá ìyọnu ara wọn tí wọ́n lè dìkọ́ọ̀bù tí ń bẹ láàrin ara wọn ẹ má náà wọn hmm? ó náyà yìí tó fà sọ̀kalẹ̀ ó ní fẹ́ nìkan bẹ ó kọ́ ìyàwó rẹ̀ nígbà àkọ́kọ́ àbójúkọ́ lẹ́ẹ̀mejì wọ́n ní àǹfààní ẹlẹ́ẹ̀kẹta ìgbà òní wá parí ó wá hàn sí wípé ti lè fẹ́ ìyàwó òun padà òun ti fẹ́ gbá ìyàwó padà bí àwọn fámìlì ọ̀rẹ́ ló ti ta fún nìyẹn a níbo àlọ́ òfẹ́ lọ́sẹ̀ ta ni yìí tó wá sọ ọ̀rọ̀ rẹ ń bá kò fi ọwọ́ fa ìràwọ̀ fẹ́ náà tó bá ti nínú fẹ́fẹ́ báyìí làrúkò inú bàbá mi wà lá yọ ayọ̀ ọ̀hún yọ ayọ̀ ọ̀hún ẹ̀jọ̀ mọ́ ọ̀nà gbogbo tó rẹ̀ láàbẹ̀ ẹ̀gbọ́n mi ọwọ́ òkàn wà lá Islam ní ẹ̀rọ ṣe o. Fàlá tí a owó nù ẹ máa ń ná àwọn obìnrin yẹn ayé ti ìlà ìwà àjà owó nù láti tẹ́ àwọn ọkọ wọn padà ìdá àtàwọn ọgbọ́n bẹ́ẹ̀ nà fún bèèmà ẹ̀wò tí wọ́n bá ń sọ̀rọ̀ sábàdà mú sọ aláìsí agreement marriage wọn pẹ̀lú dáadáa ẹgbọ́n pẹ̀lú dáadáa kányá olùfẹ́ gbọ́ ìyàwó padà àwọn ilé ìyàwó ẹ̀ ní sẹ́ alọ́mọwá ayé tí wọ́n kó ọmọ bíbí ní wọn ló bá ilé ìjọba ìlà àdégbà àwọn tí wọ́n ń gbé gbà náà ní ìtòjú bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ kú nítorí ní àmì àmì àti lóde ní bá ń jẹ́ padà ní bẹ́ẹ̀ làwọn ọmọ mi wà á àníyàwó kú ọ lórí ẹgbẹ́ tí wọ́n ṣe kàrẹ́ náà bẹ́ẹ̀ láàmú ní wọ́n lè sọ ẹ máa hàn náà fún àtọ́lọ̀ ọ̀pọ̀ ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ nígbà wípé ìmáàrò ẹ̀yìn bá ní sí ìyàwó lè fojú wọ́n ti bẹ́ẹ̀ tọ́ káàkọ́kọ́ mọ̀ ní ìpadà sọ́dọ̀ rẹ̀ wá tó dẹnu tó ń fi ń jẹ́ ní àtìjọba lọ́rùn ṣùgbọ́n ní ìsìn ọ̀fẹ́ ti bẹ láàrin ní ìsìn abájáde nípò padà sọ́dọ̀ rẹ̀ báyìí ètò ìgbà fún ní yóò wà padà àmọ́ àgbàdàjọ dókò áàbẹ̀rẹ̀ solúṣẹ̀ rẹ̀ áàbàtì òòrì ìdáàbàbà ọgbọ́n bẹ́ẹ̀ ọ̀hún ní ìgbìmọ̀ ẹ̀wọ̀. àgbẹ̀rẹ̀ tó jọ́kọ náà láàrin wà ìyàwó yẹn ìyàwó yóò padà sọ́dọ̀ ọ̀ náà má padà sọ́dọ̀ nílò sọ àmọ́ àtọ̀rọ̀ sọ àtọ̀rọ̀ sọ ẹnìkan mú ní àná mo bí ní ìbílẹ̀ ó sì

wọ́n àdìdìkì ẹni tí ò sí ìjọba ọkọ̀ parí tó ń jọrọ wọn ni wọ́n ní òun ní àwọn òbí ẹ̀ wà nínú ní àṣẹ lórí ẹ̀ láti fi lọ́kọ́ àmọ́ tó bá ń jọrọ ọkọ̀ kan ní bóyá kò kọ́ lápọ̀ ni àbí kò kánà láìní àbí ẹ̀ ìtàwọn fà á ní àdóòdù ha wíwí obìnrin tí wọ́n ti kọ̀ àwọn òkútàlà àmọ́ obìnrin tó ń kọ́ ìfòkúrò látọ̀dọ̀ ọkọ̀ ẹ̀ kò wá ń láyọ̀ ọkọ̀ ìjàmá àwọn àdàtàwọn fà á ní àdóòdù ha

abẹ́ tó tọrọ lọ́dọ̀ ọkọ̀ tó yóò dá òun sàkàwé ìpapọ̀. Àwọn ìjọba fàáyà tó ìgbà àdúgbò ló ìtẹ̀mí ẹ̀tọ́kọ rẹ̀ kú pàpẹ̀ òkú. Ẹlẹ́ẹ̀kẹta àdúgbò àkọ́kọ́ ìjọba bẹ̀rẹ̀. Àdúgbò àkọ́kọ́ ìjọba bẹ̀rẹ̀. So ìtẹ̀mí ayé òkè ní ojú gbogbo ilé ìjọ. Nàá tó bá rí bẹ́ẹ̀ obìnrin ò ní àǹfààní tó máa rẹ̀ lọ́wọ́. Lábẹ́ sí láti náà, ó wọ́pọ̀ ní wà ní ìṣòro ọ̀dá ẹ̀. Wà ní ìṣòro ọ̀dá obìnrin rẹ̀, ó lè jẹ́ bàbá rẹ̀. Ó lè jẹ́ ní tí bàbá rẹ̀ tó ta fáwọn láyà fún. Èyí lè wà láyé ní ọ̀dọ́ tó sẹ́yìn, kí ẹ̀sìn ta fáwọn láyà èèyàn lórí ọmọ yẹn, kí ẹ̀sìn ta fáwọn lọ́wọ́ ọkùnrin yìí bóyá èyàn ní dáadáa kanára ẹni yẹn èyàn ní bẹ̀rẹ̀ náà kanára ẹni yẹn èyàn ní wá fún látọ̀lẹ̀ wípé ìdá tó wà láyé ni ìsíláyé ni ẹ̀yẹ ọmọ ẹ̀mí obìnrin tẹ́lá fẹ́ lọ́kọ kódà kẹ́ tó wọ́pọ̀ yẹn gan yọjú sí mi ọ̀rẹ́ ẹ̀ báyìí báyìí báyìí àfa àti báyìí báyìí báyìí ẹ kọ́kọ́ mú yọjú rẹ́kọ́mẹ́ndéṣẹ̀ ni èyí ló mọ̀ tẹ̀lé kí é ṣe ìjọba ìgbà ń gbẹ́gbẹ́ ní orí kó mọ̀ràn mú ní ọkọ̀ ó lè wáyé bẹ́ẹ̀ tàbí wọ́n mú ṣe ní wà sí ìyàkalẹ̀ gbọ́tọ̀ àárẹ̀ ló ń ṣe òun yìí mo mọ bó ti sọ̀rọ̀ àìpẹ́ àwọn tó ń ti lọ́kọ́ mọ́ àwọn ọmọ òun wọ́n ti wà ní ọkọ àwọn tó sábà tí mo ti lọ́kọ́ yìí tí ìbá ti dáyé mọ́ ẹ̀gbọ́n mi báyìí báyìí kó mọ̀ fún wọn lọ́kọ mi báyìí báyìí kó mọ̀ fún wọn àbọ̀ rẹ̀ ni àbá fún àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tóbi nípa ti wọ́n lọ ní ọkọ tí ìgbẹ́ tí ìgbẹ́ ti kọjá tí ò sí lábẹ́ ọkọ mọ́ wọ́n fẹ́ ìmárì láàyè ìdílù lẹ́hà àìsẹ̀kúnà wà ní ìyẹ̀sẹ̀ lẹ́fẹ̀ẹ́ kò ṣe é ṣe kó lọ fún àìwá ìwà ní yàmà rẹ̀ ó lè fúnra ẹ lọ́kọ̀ ni ṣùgbọ́n ò lè fúnra ẹ fúnra ẹ lọ́kọ̀

alẹ́ tó ti lọ sí ọkọ kóra gbogbo ní ìdíjọ́ mẹ́ta tó ti ní ìwọ̀nba ọkọ ọkọ yẹn wá kú ọkọ ọkọ kọ́ yẹ wá fẹ́rẹ̀ Islam ti kó fún olè dáadáa kó fún ra ẹ̀sẹ̀ tí ó fẹ́ fẹ́ àmọ́ àgbo bá ní yẹn tán ti wá sí ìyàwó ẹ̀ tó fẹ́ ní yẹn tó wà wò bí ẹ̀ wà. Mo ti gbàgbé dáadáa ní Bóyá bóyá gbàgbé wọn gbàgbé kọ wọn. wọ́n ẹ̀ẹ̀kan béèrè béèrè wípé láwọn náà ni wọ́n ìsọ̀rọ̀ tó wá ní tẹ́lẹ̀ bí àyẹ̀wò tó yẹ kó wà káàkiri ni. wọ́n sọ wọ́n wá bí kọ́kùnrin lọ wá nínú àwẹ̀ àti kúmọ̀ jẹ́ nínú àwẹ̀ ó sàlọ́ ọwọ́ ọ̀rọ̀ sí múra. kó wá pàdé obìnrin kan ní wíwá kó wá nù o parimọ́ náà parimọ́ ọ́nà ó kẹ́ sóbìnrin yẹn yẹn náà jẹ́ lábáwá bóòlù báyìí báyìí dà òun ti ya yẹn sọ wípé òun ti lájọ ọkùnrin mọ́ bóyá ọkọ̀ tó kọ́ fẹ́jẹ̀ lẹ́ti kú ni ọkùnrin mi ká wa àmì ìdìbò wọn ṣe wá ọkùnrin yẹn lówó láti ra tó fúra gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ ti wà nínú ẹ̀ òun wá ń di wá sí tẹ́kù àfáà yẹn nípa àwọn tó wà wípé òun ti wà nínú ẹ̀ nìka àfáà yẹn wá léèrè pé bóòlù ló ṣe dáadáa ní ó bí ìrọ̀ àfáà yẹn tó pọ̀ ẹnìkan ti wà nínú ẹ̀ nìka gbogbo ìjọba tó wà nínú ṣùgbọ́n ọ̀nà tó gbà fẹ́yàwó yẹn nìyí ìyàwó yẹn sọ wípé òun ò sí ọ̀rọ̀ tí àbá rẹ̀ sọ ọ̀rọ̀ sọ lè lórí ọ̀rọ̀ ilé ní ìgbà bàbá bá ní fámìlì tó wọ́n ìwúrì bẹ́ẹ̀ ẹjọ́ yóò pé ilé yìí ní ìdíná ẹ padà sọ́dọ̀ àwọn òbí àwọn tó ń tẹ́kọ̀ọ́ fámìlì tí ó ní ẹ̀mí ẹ̀rí olórí ẹ̀sìn olórí àwọn mùsùlùmí tí wọ́n fi jù àwọn kọ́mọ̀tì ọ̀sán nú ẹ̀ tó wá ní ti ẹ̀ ẹ̀ lé òun wáyé lẹ́gbẹ̀ẹ́ ọlọ́pàá ní àwọn àgbógbò òun àwọn tó jẹ́ láyé yìí wọ́n tẹ̀ lọ́ máa bá nìkan bí nǹkan lọ́jọ́ ọkọ̀ àwọn ọba wọn ìsìláàmù fara ọmọ ẹni jẹ́ wà ní ìwé ọmọ ẹni bàlágà ó lọ́mọ ẹni bẹ́ẹ̀ wọ́n sọ fọ́mọ ẹ̀ bí rọ̀sù yóò fi sí sọ́ọ́dì nù tó ń gbé láti ẹgbẹ́ bàbá ní ẹtì mọ̀ àdúgbàkọ̀ mọ́ àyẹ̀wò àti kúkú ní ilé òkú fẹ́ ìparí fún àwọn ìdílé ìjọba báyìí báyìí báyìí kò sí tó kúkú àwọn ẹ̀kọ́ káwọn ẹ̀yìn ọwọ́ tó wà ní ìpè ọ̀dà bàbá ẹ̀sìn ẹ̀yẹ ẹ̀fẹ́ màmá wa tọ̀ ẹ̀ ayọ̀dá lówó kọ ìrìn àti bàbá àbúrò mi lábẹ́júwe àyọ̀nà ọ̀ yẹ́ ẹ̀yẹ̀ yàwó bí kàbá fi lè jẹ̀ yàwó á fi sílẹ̀ yóò tó wọ́n ti wà níyò àwọn kọ́ mẹ́rin àwọn àwọn òpèrè ṣe ní three lines three walls wọ́n ti máa ń sọ ọmọ ní three walls ara ọ̀ obìnrin ò láàrín òsọ obìnrin jẹ́ tí ó ìyẹn wọ́n fi ń ṣe wá àtúntò yín fẹ́ni tó bá nígbà pẹ̀lú ọlọ́run ọba àtúntò ọ̀fẹ́ inú yín láàrin pẹ̀lú àròbí yìí wọ́n ń ṣe wá àbí màtánà ni ó ń dínkù yóò gbogbo bá ń sọ yìí lẹ́ẹ̀kọ́ lójú obìnrin yìí ìfà bí ẹ̀ bá jẹ́ èdè dáadáa tó sì mọ tó lọ ká dáadáa àwọn obìnrin sọ̀rọ̀ àgbàjọ ọkùnrin ìfọwọ́sọ náà nà wọ́n sì máa kàlù ìwọ́n máa kàlù ìgbẹ́là níbi ìyá ọ̀rọ̀ yóò jẹ́ káàtó kẹ́ẹ̀bá ti fi kalẹ̀ yìí wọ́n sì máa kàlù ìwọ́n máa kàlù ìfọ̀ mo jẹ́ kó jẹ́ nìyẹn obìnrin ò lè sọ ọkùnrin láéláé ọkùnrin yóò lè ní àwọ́dù mọ́kàndú ìmọ́kàndú nígbàtí yàrá jẹ́ ìyàtọ̀ kó kòrò àwọn ọmọkọmọ kó máa bá ọmọ tó máa tó yóò wà fún mi ní ọmọ ọmọ yà tó ọlọ́run ti fi ró ẹnì kọ̀ọ̀kan ọkọ̀ ọ̀kan ní iṣẹ́ kan bẹ̀rù àwọn ẹgbẹ́ ọkùnrin náà ló wà tó jẹ́ kó láti ṣe ẹgbẹ́ ìṣọ̀wọ́n ọkùnrin ẹ̀sìn ìgbẹ́ fáwọn obìnrin ọkùnrin ògbòrò dáadáa gbogbo ẹ̀sẹ̀ bá pẹ̀lú ìwé kan wọ́n pé ilẹ̀ ìjọba ìjẹ̀mí ìrìkòrò ńlá bí ọ̀dọ́ ńlò tẹ́lá sí ẹ̀sẹ̀ tí èdè obìnrin mẹ́lẹ̀ ọmọ mùsùlùmí yóò wọn lọ fúnra wọn àpá àgbà gbogbo òfin yìí lòdù tó kàn mo ti já já ńlá mo já ní ní irú ẹni ẹgbọ́rọ̀ pàtàkì yìí kò lè mọ́gbò òun ṣùgbọ́n wọ́n kò dúró fún yàn kí ẹ̀ lè rí tẹ̀lé ayé tó rọrùn lò láti ẹ̀ máa mọ̀ nira fún yàn ó dá sí ìwọ ó sì tẹ̀lé. dáàlìkùn àwòdáàlìkùn á jẹ́ ẹ̀rẹ́kùn ọ̀hánfà eléyìí olóògùn kẹ́ ẹ lè mọ́ra sẹ́fàtà ló fi ọlọ́run á gbà ẹ̀rẹ́kùn olóògùn yín mọ́jú wọ́n á tó fa tí ó mú yín mọ́ bá tẹ̀lé ìtumọ̀ júmọ̀ ti ní pé láì máa ṣe ẹ̀dàkùn àgbàjá oníṣẹ́ ìwọ̀n wà tún fáìn kú ní àwọn ọmọ àjọ yìí obìnrin tó wá rúkú ní tó wọ́n yìí irú láàmú sọ yìí láàrin tó ṣẹlẹ̀ láàrin wà kọ́kọ́ ẹ̀ fún onímọ̀ alẹ́gbẹ̀ẹ́ tó ń ṣì náà yìí àwọn bàtí wà kọ́kọ́ tó kó bí ní gán okó lọ sí ọkùnrin bí kò fẹ́ láti lọ kúrò kọ́ọ̀tù tó ní

olóòsì nímọ̀ jùlọ nípa aburú tí ń bẹ ní àwọn ọ̀sán tó ní àmọ́ṣe lọ́nà máa ṣàlàyé ẹ̀fẹ́ lórí yóò lè ẹ̀jú wá ní tó burú bẹ̀. tó bá rí tó burú ẹyọ kan ó lè jẹ́ mẹ́wàá ló wá ń jẹ èyí tó ló hàn sí ẹ ìṣẹ̀lẹ̀ ló sí ẹ rárá ìgbà tí wàhálà ìbá wá ń sí ní sọ lórí ẹ ní tó bọ́ wá sàlàyé fún nínú òfin ẹ̀tẹ̀lé kẹlẹ̀ títẹ̀lé kí ó dáa lò ìdí láti dó ní èdè pẹ̀lú ọgbọ̀n náà sàlàyé àyà 231 àti 232 ìtàbá sọ ní ẹ̀ tó ṣe déédéé ìtàbà ti súnmọ́ ọlọ́mọ́nù wà lálẹ́ ìtàbá sọ ní ẹ̀kẹ́nu ti gbé wa látọwọ́ ara wa ti wá ní ẹ̀fẹ́nú wa tọ́lọ̀wọ́ yáfẹ́ wa kò kò yíò lórí lọ́dá ìgbàjọ́ ọ̀wọ́ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك